ومن بعض عقوبة هذا أن يرفع الله عز وجل مهابته من قلوب الخلق ويهون عليهم ويستخفون به كما هان عليه أمره واستخف به فعلى قدر محبة العبد لله يحبه الناس وعلى قدر خوفه من الله يخافه الخلق وعلى قدر تعظيمه لله وحرماته يعظم يعظم الناس حرماته قال سبحانه ومن يهن الله فما له من مكرم ومن عقوباتها أنها تستدعي نسيان الله لعبده وتركه وتخليته بينه وتخليه أو تخليته بينه وبين نفسه وشيطانه وهناك الهلاك الذي لا يرجى معه نجاه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون ومن عقوباتها أنها تخرج العبد من دائرة الإحسان وتمنعه ثواب المحسنين فإن أراد الله به خيرا أقره في دائرة عموم المؤمنين فإن أصاب بالمعاصي التي تخرجه من دائرة الإيمان كما قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة ذات شرف يرفع إليه فيها الناس أبصارهم حين ينتهبها وهو مؤمن فإياكم إياكم والتوبة معروضة بعد والحديث فيما أخرجه البخاري ومسلم الله الله بلا ترى أنكم كاتي قفان بمحمد صلى الله عليه وآله وسلم وقفوا الواوى ألا نلري ó tún ṣẹ́wà kù ó fàánù rẹ̀ ṣẹ́wà ó jíwa sáyé gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run lábẹ́ kọjọ́ járe jíjíwa yìí àmà lórí yìí ọlọ́mọjò jáburú fún wa o ọ̀pọ̀lọpọ̀ ọrú dáadáa ìta ṣe láàárọ̀ yìí táwọn rò pé dáadáa ni kọ́lọ́n kó gbà á kọ́lọ́n wájá lè ṣe púpọ̀ ẹ̀ láyé àmọ́ mùsùlùmí ẹ̀ṣẹ̀ ò dá o ẹ̀ṣẹ̀ láwọn aburú àájíl wà ájíl ọlọ́dákún wọ́n ṣáà ṣípayọ́ kan ogbó akálẹ̀ gbóyìn tó jù tọ́ yé kò dákí ẹ máa gbọ́rọ̀ ó máa gbé tí ọ̀tún wọlé ó máa gbé tí ó sì jáde aburú ni fún yàn ọgbọ́ ó má ṣe láǹfààní ó sì tún gbọ́dọ̀ lóò ní gbọ́ ẹ lè tún tàn padà ó rí sáyìn ọ̀run ó tún gbọ́dọ̀ nígbà jẹ́ mọ́gbọ́ kọ́lọ́mọba múmilé lórí àìgbọ́ rẹ̀ yẹn ni ó máa jẹ́ kúfùl ìrọ̀ kúfùrún èèyàn rò tọ́ ńlẹ̀ olóhùn ní lọ gbọ́ àyíkú méjèèjì kò sẹ́ni tó pè wá ń bẹ̀ àfi ká lò ó lè lo fàtó ẹ pé nínú téèyàn gbọ́dọ̀ sáfújù lẹ́yìn tó bá máa la ilaha illallah náà làwọn ẹ̀ṣẹ̀ ó kéré tóbi ọlẹ́dùnúbà صغيرها وكبيرها ذاك التقاء واعمل كماشي فوق أرض الشوك يحذر ما يرى ها لا تاكرن صغيرة وكبيرة إن الجبال من عصر يا غدا ما في اسكيكي كيو لا يا بس يقول كيونا فويا ان دوكو جادي tóun náà tó lè máa rìn jáde lóru ó bá ti wù ú tó bá padà ìyá tó bá rí nǹkan tí ò rẹ́ni tí ó ní yóò wò kúta lórí mi yóò bá mu tàti ń dárìn káàkiri yẹn èṣù ó ti máa ti gbogbo oríṣiríṣi èrò burúkú ní ọmọ wá sí àbíbò lẹ́jú fẹ́ túmọ̀ ẹni tó ṣe pé òun gangan mú èèyàn wọlé ọba sí pa kò sí bí zina bá ti rọrùn kò sí tí ò lè tẹ̀lé áyà yìí ọlọ́nkọ́ sànù ẹ̀yìn tẹ́ gbogbo ẹni tí bá ń ka ìyẹn lè mọ ọgbà ọlọ́wọ́n bá alẹ́ òṣèpọ̀ ní ẹ̀ ló dá wa ọlọ́ni wàlá tọ́kùtùlù nẹ́fẹ̀lẹ́dì haramallahu illa bil wàlá yẹ́kùtùlù nẹ́fẹ̀lẹ́dì haramallahu illa bil jẹ́ kí ìpa ẹlòmíì rọrùn fún yàn ọ̀nà bíi méjì mẹ́ta ni ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹni tó lọ ṣe zìnà tó ṣèṣì ní àbó fún yàn lóyún àti gbọ́dọ̀ gbọ́ tí ọba pa tani ọpa yóò pọ ọmọ inú yìí kò ní fẹjọ́ jáde káwọn yẹn má ba à mọ̀ zìnà máa ń lè kí ẹ̀rọ pa ẹ̀ ẹ̀kejì owó ẹ wálé lọ́nà tí ọ̀nà bú yẹn ẹ̀wà ń ṣe zìnà lọ́wọ́ ló bá gbẹ́mìí ni àbí ó nínú rùn wọn igbó mú fẹ́ gbélé lọ kí ni fẹ́ wí kò jẹ yanjú ẹ̀ yóò tún wá yanjú ẹ̀ fẹ́ bù mọ́lẹ̀ nílé àwọn nǹkan burúkú kékeré ní ọ̀kọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ ńlá ńlá tí máa kàgbù sí èso wa máa tẹ̀ ọ́ síbi tí wàhálà ó ti bọ́ ọ̀tọ̀ ní bọ́m̀bẹ̀ mọ́láyílẹ̀ ìwọ́n sì máa rò solution ọlọ́sọ́kú tí yẹn bá ti di pẹ́ṣẹ́ ní nǹkan sá fún ni ó kó bẹ́ẹ̀ láyé ó kó bẹ́ẹ̀ lálùkìyàmà èyí tí jíyàn gbé tó pààyàn yìí gbogbo aláàkó láti mọ̀ pé yóò ti máa ṣe tó súnmọ́ ó lè wá ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tó tẹ̀lé ní tébù tábí yanjú ẹran tábí yanjú èèyàn nulẹ̀ ẹ mọ̀ pé kí ni ò kọjá bẹ́ẹ̀ ẹyọ kan náà mọ̀ tí ò sí kankan nínú ilé ju tébù lọ tébù ẹ̀jẹ̀ tébù tébù tébù náà fi ń kún èèyàn lọ àwọn adúpọ̀ ẹ̀jẹ̀ ọtí wa o ògbó ẹ̀yin jẹ́ pé a máa wí fún yín jẹ́ máa sọ pé títí àwa kéékèèké yìí pọ̀ jẹjọ wa ni lébi gbẹ̀yìn tí ń ṣiṣẹ́ ń bìkà àwọn adé ẹ̀ lọ ń bá yín tán ṣe nu ẹlòmí orí èèyàn ni ó jó yóò jó pa ni ẹlòmí yóò jo olóńgbò pa ni àwọn nǹkan wọ̀nyí gbéyàn a máa jáfà báwọn ni àwọn àfá àwọn àwọn aláwo gan ti wá rìtáyà àmọ́ àwọn aláwo mọ́ àwọn aláwo gan ti rìtáyà àwọn aláwo láwọn pé wọ́n èwo márìn o ẹ̀rin ní ìjọba máa ń gbé kí o tó máa ilé gbé ọ àwọn kan ti ń ṣe o ṣe láwọn ibìkan lẹ́kọ̀ọ́ ní ìmọ̀bùnmí lẹ́dọ̀ tí náà tẹ́ni àà ọmọ ní ọjọ́ méje èèyàn gbọ́dọ̀ rìn láwọn àti jí ọgbẹ́ báyìí wọ́n lọ kún ọ ni. ìwá ló ṣe ẹni tó ń pe rẹ̀ tó ń fara ẹ̀tẹ̀sìn rẹ̀ tí ń ba ń sọ́ọ̀tì lẹ̀ ń ba má sì ní sọ́ọ̀tì àti inú ìgbàlẹ̀ táwọn ń pè láfa àti wọn fẹ́rẹ́ gbẹ́ à ń ba lọ́wọ́ mùsùlùmí à ń ba lọ́wọ́ kèfèrí mo fẹ́ wí sí mọ́sálásí kódà bẹ́ẹ̀ ni ibi tó tí aburú wọn dé wọn lè gbérú ẹ̀ wá ní mọ́sálásí èèyàn ọmọ ìdìdì èèyàn kó wá rọrùn fún yàn ọlọ́yìn tó sun débi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí wọ́n kà fún yẹn àti ìfẹ́ràn ayé kí ẹ jáde báyìí kó wò ọwọ́ aago tẹ́rí ó tó two million ǹbá yín ṣe wá sí ń fagún ẹyin ǹjẹ́ ó wà lọ́kàn yín tó wà tó ń gbọ́ mi ni pé èmi náà fẹ́ lu five million kájọ máa tákà kò sí kódà máa bá wí òun náà ló jẹ́ gbérù yìí wọn àmọ́ èjì rẹ̀ àmọ́ tó jẹ́ ní tóun nílé nílé ayé nù gbogbo àwọn nǹkan tó ti sọ wájú tó ti ṣe náà làwọn èèyàn ti ń gbé jáde yìí kí èèyàn wá pọ́pùlà lórí aburú ọlọ́run dákun mẹ́sẹ̀ tí wọ́n bá ti ń sọ pé jìnnà sáburú ṣó oníṣù yóò wá fún ẹ ní solution tí ò sí solution bẹ́ẹ̀ kó lè bá ara kó bá láíláí yóò sáré sọ pé àwòṣeṣe ah, báyìí tàbí níbi tó bá ti gbé nǹkan ọ̀dà ẹlòmí ọba ti di irọ́ irọ́ òní jìnà sí lẹ́nu sáré pẹ̀lé sáré pẹ̀lé ó ṣe nǹkan báyìí pẹ̀lú ẹ̀tẹ̀lẹ̀ yìí ṣe a sì ń rí ọdún ṣe ní tí ó máa ń tẹ̀lé irú nǹkan báyìí máa ń pọ̀ kí ẹ máa lè jókòó lẹ̀ gbé kùránì kó máa kà kùránì sì lọ́wọ́ ha ìbá tí ń bá ń bí ẹ ẹ mi lọ́wọ́ nǹkan ni wọ́n lọ́jọ́ nǹkan ni wọ́n lọ́jọ́ jòjò kò rí ẹ̀ lè rí kankan mú fún kò jókòó lẹ́yìn pé ah, E kí e n ti ẹ̀ bọ́ kí ló lè ṣe àfáì á òṣùmọ̀rọ̀ ọjà kò tiẹ̀ ní ìdíjọ́ orí bí yẹn bá ń ṣe nǹkan pamọ́ àṣírí rẹ̀ ó tù tó bá jábúrú má dẹ̀ jẹ́ dáadáa ni ìta ń rí lára ààrẹ òun òun náà lọ́mọ ń ṣe gbogbo ìgbà tẹ́gbẹ́ dáadáa lọ́mọ ń ṣe ni yóò tú ọmọ máa tẹ̀kún ẹ̀ńdẹ́mìrì hímìn fàlẹ́ kọ̀tì ẹwí bẹ́ẹ̀. وإن خالها تخفى على الناس تعلم bí ẹ̀ bá ń sá pamọ́ tó ń gbé ìwà ọ̀kan pamọ́ ṣé bá ní ìsìn tí ò jáwọ̀ èèyàn rí kò sí bó ṣe lè gbé pamọ́ tó kódà ó bá lo one million years àwọn yóò padà ká mọ́ wájọ́ wà dáadáa ní a kà mọ́ bá ṣùhánà àṣáfà yìí ní sí bí àwádà ń rí pé àwọn èèyàn fẹ́ ṣe yọ̀tọ̀ mi wọ́n ṣe aṣóhun ni tọ́ọ̀sì jẹ́ ní lúrú náà ni ọ̀tàfà sókè yìí ló borí ẹ bá ń parí ẹ̀ bọ́bọ́ yóò rí tàbí sí wò àbí ti sọ́mọ́ ń wò kò ní ẹ ti gbọ́dọ̀ إذ جميلا في فعالك إنما إنما قرين الفتى في القبر ما كان يفعل قرين الفتى من na ما كان يفعله قرين ọrịa من قبل ما كان يفعله إبراهيم أجداده níjọ́ padà jẹ́ ní tí ó kú ọkù níjú ọba ṣe ìwọ́n kúkú mẹjọ́rò ọmọ ẹ́síùsì wá ọmọ wá ọmọ ogun wá àwọn tí ń wọ fún ó fi yóò látara bẹ ẹja kanu tíra afáàní ìjìyà ń bẹ fún ìmọ̀ ṣe lọ́hùn ìjìyà tayé onígbé ayárfà Allahu azza wa jalla mahabbatahu min qulubil khalq táwọn èèyàn bá máa ń wárí fún ọ tẹ́lẹ̀ táwọn bá máa ń ka ọkùn tẹ́lẹ̀ wọn à ní ka ọkùn mọ́ haiba ibi tá a dúró sí ìjẹ́ ìdógún ìjẹ́ ìjọ àlékà torí àìsàn táwọn èèyàn bá ń pẹ́yàn lé wí fún yín jọ́nà gbogbo èèyàn bá mú jí tó bá ń pọ́n ilé tẹ́lẹ̀ bá mú jí àwọn ẹrú jẹ́ bà wò ìbí àbáyàn ó ti ṣáyé bó ṣe wáyé wọ́n tó ń pọ́n ilé tẹ́lẹ̀ ó ìpọ́síbù náà òun yín sọ fún yín pé àbá tó bá fẹ́ kọ́mọ tí ó ṣì respect òun ẹ̀ níjọ bọ́ sórí fídíò ẹ̀ bá ń gbá bọ́ọ̀lù ẹjọ́ ń gbá màá fẹ́ gé e pa èmi náà mà ní àwùsá àzábádélé kí wàá jọ máa yanjú Kùránì ibi báyìí ànàjì ah, aláya nígbà jẹ́ ah, àfáàgbà ògbọ́dọ̀ ògbọ́dọ̀ protest ẹ̀ irúgbó náà lọ́wọ́ adébíyàn èyí ò tún kí ń ṣẹ̀ṣẹ̀ o irú yìí ò tún kí ń ṣẹ̀ṣẹ̀ o kò sí ní ẹ̀bá tí ń ṣe tí ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ó já ìbẹ̀rù táwọn èèyàn ní ìkàkútà ní ó kúrò lọ́kàn wọn nípa rẹ̀ kò sí nígbà tí èèyàn mu tí tí ń sọ̀sọ̀kúsọ ọwọ́ àrètí káyọ̀ máa pọn ilé kò pọ́síbù èyí kan kọ́lọ́njẹ́ lè tú bá torí kò tí ìkúrò níbẹ̀ kí lẹ̀ ń sọ̀rọ̀ páwọn èèyàn pààyàn sí ṣe gbogbo àwọn táwọn ilé ayé náà ẹbí grandchildren assassin làwọn ẹ̀gbọ́n ni bàtàrà ní gé oní ádámù òbímọjú méjì lọ ìkan pàkan kejì olójú gbogbo àwọn fámìlì táwọn tó kù ádámù nínú dọ́lọ̀ mi ṣe fún un ti bá rẹ́ dáadáa ó bí ọmọ tó bíi ìbejì ìbejì ọlọ́run kó ní ó wá 300 times ó bímọ ìbejì ìbejì ọkùnrin lóbìnrin ìbọ́lọ̀ ló fẹ́ dálé ayé àsán wà ní méjì náà ní o méjì náà ọlọ́run ló bí o ìkàábílà èyí tó pààyàn náà gbogbo grandchildren asasi ní ayé rẹ̀ ìwọ ni bàbá rẹ̀ ń bàbá mi wà ó nìyẹn nínú bidaya nihaya Ibn Kathir bọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ilé ayé wa dábí wà ó ná dárúkọ yìí ìjú wọn náà tó gbọ́n wọn dọ́là wọn tó kébù láti pọ̀ tó báyìí bẹ́ẹ̀ ni láti bẹ̀rẹ̀ lèjì ọlọ́run wọn sókè ọmọ obìnrin eléyìí kó máa fẹ́ ọkùnrin eléyìí kọkùnrin eléyìí máa fẹ́ obìnrin eléyìí kí n tó dájà alẹ́ rẹ̀ ni pé náà ò ní rárá o ẹni tó ń bá wálé ayé yìí lọ́lọ́run fẹ́ kó ń fẹ́ ọkùnrin àti obìnrin náà kọ́kọ́ bí ọkùnrin àtobìnrin ní ọkùnrin takọ́kọ́ ma fẹ́ obìnrin ti kejì obìnrin tẹ̀kejì yọ́ máa fẹ́ tẹ̀kejì fẹ́ obìnrin ibi tó dá yẹn lẹ́ni bí three hundred ṣùgbọ́n yín lọ bá tiẹ̀ lọ dèmi eléyìí ní sallallahu tí èyí tó pààyàn láyàkó ní máa gbẹ̀ṣẹ̀ ẹni tó kọ́kọ́ pààyàn kò sí ẹni tó pààyàn lé ayé tí èyí tó kọ́kọ́ pààyàn ní máa gbẹ̀ṣẹ̀ pọ̀lọ́ bá ti dá aburú lẹ̀ táyàn bá ti tẹ̀lé aburú yẹn pẹ́gbẹ́ wọn náà kọ́bí mọ́má ti ń ṣe ìwọ náà mọ̀ gbà ní mahada ẹni tó fi wọn náà gbìyànjú ṣe dáadáa pàálí táwọn èèyàn bá ti kọ́pì dáadáa wọn báyìí wọ́n kàn tó ti ṣe ni olóògbé pé tọ́wọ́ ti pè sí dáadáa tọ́wọ́ ẹgbẹ́ta ni ó ṣe ìwọ́sá àkọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹni tó wọ́n wá lẹ́yìn rẹ kódà bí ti tí wọ́n bá pọ̀ ju tiẹ̀ lọ ọmọ gba commission lórí iṣẹ́ wọn ni ọlọ́mọ àṣàwọn èèyàn lẹ́sẹ̀ kò púpọ̀ ó kàn gbọ́ pé á ní dáadáa kan wá yóò wá mú díẹ̀ èmi sì mo fẹ́ kọ́ já ṣáájú òun wí fún yín mo ti ń kígbe rẹ̀ mọ́ máa bẹ nínú ẹni tí <laughs> ó kẹfẹ́ náà jẹ́ lọ́dọ̀ yìí ṣé gbogbo àwọn tí wọ́n fún pọ̀ yẹn nígbà sani kékeré náà ń fún pọ̀ ni ah, àìmọ́ dá sí ti ní orígbà tí mi ní ìtì lówó ní ìdẹ́yìn náà bá lówó ní mọ̀ dá sí ìwọ́ sí ló ní one thousand lọ́wọ́ yìí ò lè yọ fifty naira tó o bá ní one million one billion àti yọ five hundred thousand ní ọ̀la àti kékeré àti bí òṣèpọ̀ yẹn sáà máa fún pọ̀ máa fún pọ̀ tó bá fún pọ̀ báyọ̀ ọlọ́run wájú ti mọ́ ọ lára ọ̀rẹ́ jí kó pọ̀ láyé ọlọ́ni alhaakum àtàkásọ̀rọ̀ ṣẹ́mọ̀ túnmà rẹ̀ in tó destroy ní pé mo fẹ́ kó pọ̀ sí mo fẹ́ sí mo fẹ́ sí mo fẹ́ sí ibi tó tó kó nílé yọ́ ń bẹ̀yẹn fàáyọ́ fún ọ̀dá torí tèmi náà àwọn nǹkan tó nípa ẹ̀ lọ́lọ́mọ tó ń sàn ẹ̀lẹ́sìn dáadáa so nínú ẹ̀ṣẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ ó ní pé ẹni tí ò bá ti ṣètò ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run kó respect ìkàkún táwọn èèyàn ní fún ọlọ́run já kó lọ́kàn àwọn èèyàn nípa ilé mọ́ kò ló fa ayà suratul hajj ọlọ́run ọba Allah ní pé wa man yuhini Allah fama lahu min ẹgbẹ́ jọmọ́ ẹni tọ́lọ́run ọba kó pọ́nlé kò sẹ́ni lè pọ́nlé ẹ̀rọ bá ti yẹ̀yẹ́ yẹn kò sẹ́ni tó lè pọn ẹlé mọ́ ẹni tọ́lọ́ sì máa ń yẹ ẹ̀yẹ lẹ́ni tí ọba ṣe tiẹ̀ nínú jìyà tí ń bẹ fún ìmọ̀ ṣẹlọ́n أنها تستدعي نسيان الله لعبده وتركه وتخليته بينه وبين نفسه وشيطان ìtumọ̀ ni pé ọlọ́wọ̀n bá aláyò fi hàn lẹ̀ تستدعي نسيان الله لعبده ọlọ́run ọba aláwọ̀ fi hàn lẹ̀ ìtumọ̀ nẹ́sìyà torí ẹ̀rọ ọmọlé kí ó nẹ́sìyà ò kí ń mì ní bíyàn gbàgbé ìfìǹkálẹ̀ náà ń pè ní nẹ́sìyà wọ́n ló pé kódà eléèbó eh, náà tó wáyé pé concrete wọ́n ní i left it tó wájú abstract it escaped me abẹ́ẹ̀kọ́ ẹ̀ eh, ò ní sọ pé i forgot concrete àgbò lẹ́dí mọ́ ní gbàgbé àwọn English secondary school ẹ̀yìn tẹ̀sí lè jáde àbẹ́ǹtẹ̀ wà mẹ́. so onígbàgbé I forget èyí tí àwọn forgot in abstract concrete all I left it ni ó dé bọ̀ ní ìsìn so lọ́dọ̀ tiwọn left mo á fẹ́ lò ń bẹ̀ náà sí ya wọn èyí lo náà sí ya fi ìròyìn ọlọ́run níbi ìròyìn ọlọ́ni wa ma kana rabbuka nasiya ọlọ́yìn gbàgbé nǹkan ṣùgbọ́n gbàgbé nasiya ìtumọ̀ méjì ni ọlọ́ni nasullaha fanasiyahu àwọn gbàgbé àti máa tẹ̀ lọ́lọ́n bá fi wọ́n lẹ̀ nasiya taraka wíbẹ̀ wọ́n ní bí ẹ̀ bá ti ń sẹ́lọ́ ọlọ́run ló sì fi ọ́lẹ̀ lọ́wọ́ àfi ọ́lẹ̀ fún ṣe ìtàn ìwé òfẹ́ ti wá ni أيها المعرض عنا إنا إعرانك منا لو أردناك جعلنا كل ما فيك بدنا اللهم أنوي أيها المعرض عنا بس إنا إعراضك منا إعراضك لو أردنا فجعلناها كل ما فيك يريدنا Ọlọ́run ni ọ̀tọ́ ìta ìsìnkú dọ́lọ̀ ní ọlọ́run ìjà àgbò ìgbà ní ní ṣe ọlọ́run bá gúgú fẹ́ ọ ọ́ rí pé dáadáa ọkàn máa rọrùn fún ọ ni tó rẹ kí ni kí ìsìn ní gbọ́ ìsìn ní ṣe kiri kan ọkàn fẹ́ kó bá rẹ̀ dà ẹgbẹ́ mọ̀ tuntun máa ṣe tọ́lọ́ àfáà ní ìfìyànlẹ̀ tọ́lọ́ máa ilé fìyànlẹ̀ ọlọ́run fi ní hunalika alhalaku lẹ́bi láyé jama àwùjọ èèyàn ti kan ìparun tí ò lè bọ́ ńbẹ̀ láéláé tí ò lè là ńbẹ̀ tọ́lọ́run ọlọ́run ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ẹ sì máa wo tẹ́ǹtì síwájú ọ̀la ọ̀la wa náà làlùkìyàmà ọ̀la wa máa ń bẹ̀rẹ̀ látàyè níbi ọ̀la wa bẹ̀rẹ̀ láti inú sàárè ọ̀la wa olórí rẹ̀ wọ́n ní làlùkìyàmà ọlọ́run dáfíà bọ̀ ládáadáa ó ṣe wá rí yẹn ọlọ́run ẹ páyọ̀ torí pé inna Allaha khabir onímọ̀ lọ́lọ́run tí ó fún ní ro bí máa ta àmàlóhùn pẹ̀lú tẹ̀ ṣe ni ẹ wá gbọ́ wọlé tẹ̀kúnù kẹlẹ̀ bí nà ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tó yẹ kí wọ́n gbé ọpọlọ ńlẹ̀ nẹ́sùn lọ wọ́n kú mọ̀ ọpọlọ ń bẹ ṣùgbọ́n láwọn ò ní tẹ̀lé tẹ́ ẹ̀ ń sẹ́ ọ̀hún àǹfùsàn ọlọ́wà ni ẹ̀yìn tẹ àtẹ̀yìn àti gbogbo ń tẹ̀sí tààrọ́ káhùn lè àǹfùsàn ẹ̀yẹ máa dábẹ̀ ẹ̀yìn àti ṣù ẹ̀ńtọ́lọ́mbà sì ti fi ilẹ̀ fẹ́ ṣù kò síbi tí ó ti bọ́ ń o ìjìyà ni kọ́lọ́ ń jẹ́ kéṣù máa darí rẹ o mo láti fẹ́ gbọ́ yìí ṣẹ́rí ń tà ń sọ yìí ẹni tó bá páyọ̀ ọlọ́run débi kan ní ó recognize mo sọ ní ìjẹ̀ẹ́dógún náà láti wá sí gbẹ̀yìn ìjọ tí ẹ̀ṣẹ̀ bá ń rọrùn fún ọ inú ìyà lọ wà ẹni tí ó máa ń mọ̀ pé inú ìyà lọ wà lẹ́ni tó bá máa ń tọ́lọ̀ tójú kalẹ̀ fẹ́ ní dáadáa ọmọ wo ni ẹ̀yin náà máa wọ́n sì tí èèyàn bá wọ́wọ́ kó wọ́n sì aṣọ bú lówó yìí olórí bú ẹwú bó ti ṣe yìí ìpín ó máa bẹ àwọn màláíkà máa ṣépè fún àwọn ẹja ní omi máa ṣépè fún àwọn èèyàn máa ṣépè fún ẹwọ ẹni tó pààyàn ní ìsìn dání ò fẹ́ ṣépè fún tán ẹ̀wọ̀n rí fídíò kẹrin kan ní pé wọ́n ní wọ́n ìgbà tí wọ́n pa bóyá èèyàn náà tún fẹ́ mẹ́rin bóyá òsì tó tọ́lé ó ní ẹni tí wọ́n pa ẹ̀ á sọ ọwọ́ rẹ̀ sì wà ń lọrin wípé Ìbàdàn náà gbórí rẹ̀ wá ó wá ní gbogbo ẹni tó bá iye ra orí rẹ̀ bó bá bí ọmọ 600 gbogbo wọn pátápátá wọ́n wà destroyed ní ìmèdè tó sọ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ kígbe àmì wọ́n kígbe àmì ẹ̀mọ̀ wò ń se nítorí nǹkan ẹyọ kan tó ṣe wá dọ́wà náà ṣépè fún. ẹni tó lọ́n bá ti fi ilé báyìí kò sí ìṣòwòlà àlẹ́ ìṣe kan yóò wá jó rí bínú ọlọ́run tó bá tó wá rí bínú ọlọ́run ọwọ́ máa rí bínú èèyàn ẹlòmíràn ẹgbẹ́ wọn láì wọn fẹ́ràn mi wọn fẹ́ràn mi jẹ̀mọ́ èyí wáyọ̀ nú èèyàn yọnu dání kọ́ wá torí tó bá tó wáyọ̀ nú ọlọ́run wọ̀lá àwọn èèyàn fẹ́ràn ẹni ọdún sọ pé wọn fẹ́ràn èyí ìṣekúṣe náà ló ń ni òun rí báwọn èèyàn ní pọ́n ẹlẹ́yìn òun gbìyànjú ọ̀dá sí arínú yín bí mọ́ṣáláṣí ń bí sẹ́pẹ́ ìwọ gán lè sọ pé àfẹ́ ah, ilé ìtẹ́bá ilé ibi tó dá sọ́rọ̀ ah, ọ̀rọ̀ ẹwà important nínú yín náà tẹ́lẹ̀ ń dúkù a sì rẹ́nì kan pé tí ò bá sẹ́jọ́ ní ọ̀wá jí jẹjẹ àrùjọ a pẹ̀lú inú àwọn méjèèjì ẹ̀dá kù bí àbá ìjẹjẹ kátẹ̀ kan ṣe bí bọ́ì yìí sì sọ́rẹ̀ àpẹ́lẹ́yìn ètò bá tí wọ́n pọ̀nlé lọ́dọ̀ ọlọ́run wàláhì ọlọ́run ó gbé àpọ́nlé sí lára tí gbogbo yóò sì máa pọ́nlé ìwọ̀n tó bá ti ní gbé òun fẹ́ máa èèyàn ó fẹ́ ká rẹ yẹ̀yẹ́ lọ́ọ́ bá bọ̀ bẹ́ẹ̀ wallahu wa rasuluhu ahaqqu an wallahu ahaqqu an ni mo fẹ́ wí ẹni tó yẹ ká máa rẹ̀ jù ọlọ́run nínú ìjìyà tí ó ní pé kí máa yọ èèyàn kúrò níbi gúrúùpù ìmọ̀ ṣe dáadáa àwọn ẹni tá a lè pè ní mọ́ọ̀sìn ẹ̀sẹ̀ tí wọ́n máa ń bẹ fáwọn ẹni dáadáa kò ní káyàn mọ́ọ̀sìn táfà àwọn ibi lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta náà wà muslimun mu'minun mọ́ọ̀sìn tí wọ́n bá ti ń ṣẹ̀ṣẹ̀ kan báyìí yóò jára nìkan kò sẹ́sẹ̀ yìí ń wí fún yín pé ẹ̀ṣẹ̀ ibi tó burú sí ẹni kó dára ń jẹ ẹni kó ká burú bẹ́ẹ̀ ẹni kó kó bínú bá èyí tó burú jù bẹ́ẹ̀ lọ ní pé kójú kẹ́yìn lọ jẹ àlálùkì àmọ́ ọlọ́dà fún ọjà jìyà ṣùgbọ́n kò ṣẹ̀ṣẹ̀ kan kò wá ní ní impact rárá òyà ṣe ni ó jà ọ kó lẹ́bù kan tó wà tó bá dà tẹ́lẹ̀ àfáàní fàyín àrọ́nà lọ́wọ́ bíi khairan ọba jákò lẹ́bù mọ́sìn lọ́wàájú òsì wà lẹ́bù kí ni mọ́mìn ṣùgbọ́n tó bá tó wá ṣẹ̀ṣẹ̀ tó ń tún wá lágbára níbi kan tó jẹ́ kú òní lẹ́bù iman wàhálà dé o èyẹ ti ń lọ sí Islam tí Islam bá tún bọ́ lọ́wọ́ yàn kèbèrè ló kù o ló fa àdínsì dánábí wípé láyézni zẹ́ni tí ìnà wọ̀wọ̀ mọ́mìn èèyàn ò ní máa ṣẹlọ́ngbà tí èèyàn ní máa ṣe zìnà nígbà tó ń ṣe ìzìnà lọ́wọ́ kó wà lẹ́bù ìmáàni àwọn ànábì lè sí lẹ́bù àwọn sọ̀hábà lè sí lẹ́bù àwọn èèyàn dáadáa kò jọra wọn ẹni tó ń dáadáa àti ẹni tó ń bú ọlọ́run kó túbọ̀ náà léèyàn dáadáa nínú àwọn àmì nínú àwọn ara wa ìtìmbá tó pàdé lẹ́bù wà ní nínú àtàjọ́ ń sọ̀rọ̀ yìí ẹ̀rẹ́ lómi ìgbáyìn sí kò níṣẹ́jú kan inú pẹ́pẹ́ kọ̀ránì inú pẹ́pẹ́ àtikárùn of course kò ní kò síyàn tí òfin ìwọ sì rí ìwọ nígbà kan tó pé òwò tí ẹ̀ní rántí ìwé lọ máa kà ìwọ nígbà kan business ń tiẹ̀ tó òtí ẹ̀ní rántí tẹ̀sílẹ̀ ẹ̀ńdọ́lọ́mbà sàánú ẹgbẹ́ wa ń kó tẹ̀sílẹ̀ ìfọ̀mọ́ business ń kó tẹ̀sílẹ̀ ìfọ̀mọ́ òwe tẹ̀sílẹ̀ ìṣe ti pé pé ìṣe ìṣekú ṣe wá lóun ṣe ṣe sí ibẹ̀ kò ní lọ rọ́kàn rẹ̀ ò ní sí ibẹ̀. Ah, ah. láti ìgbà tí ṣàbán ti bẹ̀rẹ̀ yìí ààrẹ lómi tí ò ti ṣinú àti lebu àtijọ́ ń gbélé ayé náà ìwọ náà sì máa wọ pa àmójẹlé ìlú àbí bóyá ní èjì kò sì ní tú síta ìwọ́n ti ẹ̀ monday thursday ẹlòmíì ò bá ààrẹ lómi tó ṣe pé ní àsìgbà tí ṣàbán ti bẹ̀rẹ̀ yìí ó ti parí Kùránì tó bí mẹ́rin ìwọ́n tí wọ́n mi tó tí ń rojọ́ gba àwẹ̀ tí ń bọ̀ yẹn lásán àmàfẹ́ ìgbà àwẹ̀ tó wà nǹkan sì ti wà tẹ́ ti bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ lẹ́mù yìí jọra yín lọ kò lè fira ẹ wé ẹni tó yẹ kó òun kì í fi gbogbo òru sùn àti ìwọ́n tó yẹ pé mọ̀ lé ọmú ni wọ́n jẹ́ ọmọ sára tí ó gba kíláàsì lọ àwọn ahunfin tún wọ́n náà tó wọ́n wò pé lẹ́bù kan náà nìwọ àtẹni tó ń tò sáàbù wájú tó yẹ pé àfijálù àlá rẹ̀ bá já ní òní sínú mọ́sálásí ẹ̀ ní tí rẹ̀ ayé ìwé yín náà yìí sì gbọ́dọ̀ plan ilé ayé ẹ̀ kó lè bá bọ́ọ̀lù dáadáa láyé sẹ́wìyá ni mọ́sálá wíbẹ̀ ọlọ́run ní ẹwà nǹkan mi sùn àmì ìjì lè jọra wọn afaman huwa qa'imun ana al-layli sajidan وقائما يحذر الآخرة قل هل يستوي الذين والذين لا يعلمون يعني توما تنجوما يعني تودا تنجوما دو سي تنجوما ورا و ما في يسو تون ب تانا بالاي دابا دي راقا و دو الجنه دي هو هو كما وي كوي wọ́n bá tẹ̀ sọ pé yàrá náà pọ̀ tí irú gbẹ́kẹ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀ sì máa sọ̀rọ̀ bí pélé ayé náà gbogbo nǹkan. ọlọ́dà kókó sànù wa ò bẹ ọlọ́run àti mi àtẹ̀yìn ọlọ́run ṣe ń rọrùn fún akárí dáadáa ṣe ẹ jẹ́ kí tẹ̀sí wa máa pọ̀ gbogbo nǹkan bá ṣe ní ọ̀rọ̀ mọ̀bọ́n èyí ti bẹ̀rẹ̀ lásìkò yìí èyí ti bẹ̀rẹ̀ lásìkò yìí ní ojú rọrùn ẹlòmíì tí ò ẹ̀mọ̀ bẹ́ẹ̀ tí wípé kò gbá kò gbá márùn kò gbá mẹ́fà wò tó bá ilé wọ́ bá ìyá rẹ̀ ó kà dé nítorí kí ní ara rẹ̀ ò yú sórí ó ti sọ strength nù. kí ara rẹ̀ ò ṣe kí ni o kò yú sórí ẹni tó yẹ pé kiri báyìí tutù kò tí ẹ̀ dá wákàtí mẹ́ta mẹ́rin ẹnu rẹ̀ ò dárí àwẹ̀ wá dé báyìí sọ atọ́wà ní ooru ìjọ yẹ pé naturally gan gbogbo oníkálukú lẹ́yìn àìsàn ń ṣe kí ni o ní í ṣe lásìkò yìí táwọn ẹgbẹ́ ẹ̀kọ́ làwọn sáà sọ fún wa pé ọmọ nǹkan àmì ń kún màrí dán ó kí ni. La ilaha illallah wọ́n ti kọ́kọ́ gbà ara rẹ̀ ó ti mọ̀ pé kìníkà ti ń bọ̀ bẹ́ẹ̀ torí táàtì láláìsinmi ọlọ́jọ́ pé táàtì ẹmọ́ wà wọ́n yẹn àti ìbọ́ sínú àwẹ̀ tó lè sàmí àìlè jíjú ẹmọ́ wà wọ́n yẹn dáàtì wá tó bá pé táàtì ọjọ́ òun tó lékúnnù ládàbẹ̀ ń sì yún la ilaha illallah ẹ̀ẹ̀rẹ̀ àṣàrò akẹ́dá àwọ́gíní akẹ́dá oṣù tí ìdín láìlẹ́ àwọn ládà kan àgbẹ̀ pé ó fún ládà kú ṣe lẹ́ẹ̀kan torí kú ṣe ó kàn wọ́ láti ṣe ṣùgbọ́n tó bá ṣe mẹ́wàá ni wàá gbà bí jù bẹ́ẹ̀ lọ ẹni tó láníyàn pé mo fẹ́ ka Kùránì tó wá ń gbìyànjú tí ò wá rí kà tó dẹ̀ ń gbìyànjú rẹ̀ wọ́n fún ládàá kó ṣe lẹ́ẹ̀kan ẹni tó kà á ẹ̀mí olólùwọ́n gbà mẹ́wàá ló kéré jù ní ó lè jẹ́ seventy ó lè jẹ́ seven hundred ó lè jẹ́ láláì níyì wọ́n náà kókó sáànù wa. tó o pé táàtì ò pé táàtì kọ́ mò ń sọ fún wọn pé tó o bá fẹ́ jíyàn dáadáa ìsìn náà bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti jókòó lẹ̀ náà kó lè jókòó two hours three hours wọ́n tó kì í jókòó rẹ̀ ni o àwọn kan jókòó láàrin yìí kí ló ń ṣe mò ń ṣàtúkà kí ló ń ṣe mò ń ka Quran kí ló ń ṣe mò ń gbówà rúbọ àwọn nǹkan yẹn náà àṣẹ ni ò ṣe kí Ramadan bá dé ọlọ́dà kò ṣe rán àwọn èèyàn tí ń pláàni dáadáa ah, ọlọ́dà kò ṣe rán fún mi náà ààrẹ lórí tó ní pẹ̀lú òkú ọlọ́run èyí tí màá ṣe lélẹ̀ fún gbogbo Ramadan ẹlòmí ò jẹ́ ò jẹ́ ẹ̀mà ààrẹ ń tọ́ gbóhùn tí ó plan pé òun fẹ́ ṣe báyìí òun fẹ́ ṣe báyìí òun fẹ́ ṣe báyìí onídìí àmọ́ tún náà ṣe ara wa ìbẹ̀rẹ̀ ọgbà tí wọ́n ní dáadáa lọ́kàn àwọn táà tí nínà ọlọ́dákù ṣàánú gbogbo alápapọ̀ anábì nílá yẹ́sì záàní ṣìnà yẹ́sì wọ́wọ́ mọ́mí o lè máa rìn kó máa fọwọ́ kóbìnrin lọ́rùn nígbà ẹ̀kọ́ á ní gbé mọ́mí nínú ọ̀hún bábà ti ẹ̀kọ́ ń kékeré o sí lẹ́bùn mọ́mí tátọ́wá sẹ́ńtì ń ṣe sílẹ̀ nígbà tí ń ṣe lọ́wọ́ yẹn èèyàn ò sì ní máa mutí ní ìgbà tó ń mutí lọ́wọ́ ẹ̀kọ́ ní àyà rẹ̀ ní dín náà ní náà bákan náà náà yẹ́ sì rí kò ẹni tí ń jalè náà nígbà tí ń jalè lọ́wọ́ nígbà tó ń jalè yẹn ò ní jẹ́ mùsùlùmí gbà tó ò ní jẹ́ mùsùlùmí gbà tó ò ní jẹ́ mùsùlùmí téèyàn bá kú sígbà yẹn ti dájọ́ rẹ̀ náà èyí tó bá pọ̀ nínú iṣẹ́ rẹ̀ lọ́lọ́run ti kò sí pòsíṣọ̀ mẹ́ta pòsíṣọ̀ méjì náà lọ́wọ́ mọ́ mínú àwọ́gẹ́ni o àdáhùn pàmínú ṣẹ̀kílíún àwọ́ sẹ̀yìn gbé táwọn mọ̀ tẹ́sílà ti dàrú ní pé àwọn onímọ̀ sílá tún bẹ́ẹ̀ náà wọ́n sì máa tẹ́yìn ìgbé kò jẹ́ mùsùlùmí kò jẹ́ kéfèrè oní ọ̀wà jẹ́ ṣùgbọ́n èyí tó bá pọ̀ jù nínú iṣẹ́ rẹ̀ lọ́wọ́ tí ó tó ń ba ẹ̀mí lẹ́rù jù náà níbi tó bá dúró lórí ìṣe ìlọ́dún wò kò lọ́wọ́ tó bá kú ń bà ẹ́ tí tọ́lọ́wọ́ fi gbé ọ dìde ni ọ. àgbà àbá àti máa pèrún yìí la ilaha illallah àti ẹni tí máa wò ní. ọlọ́mọ ṣètò abẹ́ ọ. gbogbo ayé sì ni wọ́n tu ọ káàkiri láyé ogun yìí ní ọ̀rá sírí rẹ̀. àwọn tó bá ń bọ̀ nígbà tó ń wo òkú tó kúlé lórí wọn ní ẹja àbò láṣìírí wọ́n wá dà kìyàmà àwọn kan tó mú dání wọn náà gbé ọdún lórí. àbáni wà láyé ń táhàbù lóhùn bàtà záàtì ṣọ́rọ̀fì gbogbo ẹni tó bá fa ipò ọlá bóyá eléyìí lè pè bí ẹni tó rèpù àbí nǹkan táwọn èèyàn pọ́nlé bóyá pòsíṣàn olórí tí wọ́n bẹ̀rẹ̀ sí bà tí wọ́n jẹ́ láti tú wọn ká àbí nǹkan tápò pé gbogbo nǹkan ìlú tí gbogbo èèyàn gbọ́dọ̀ respect yọrfà ilé ìfi àná táwọn èèyàn ń pọ́nlé bá ń gbé débẹ̀ yọrfà òfin àná sọ̀rọ̀ ọ̀hún ìwọ wá ní nǹkan tó dà yìí ìwọ bá ti nǹkan náà jẹ́ òní pọ́nlé ẹgbẹ́ àpòjú ẹ̀ ń mọ́sálásí lélẹ̀ àwọn èèyàn máa ń pọ́n mọ́sálásí lélẹ̀ nígbà tí wọ́n fẹ́ sàbúrú rẹ̀ ó tún wọ́n gbá burú wánú mọ́sálásí tí a pé kí ọ̀kọ́ tí a pé ẹnìkan lè gbé aburú wánú mọ́sálásí a ní wàláyà tẹ́hìbù lóhùbátà záàtà ṣàrọ́fín yẹ́rùfà ìléyìn fi àná sọ̀sọ̀rọ̀ ní táwọn èèyàn pín lè ká àánúnúnú aburú ọ̀gbọ̀dọ̀ kan ni wọ́n wá ní lóò kí ni àyè náà kọ́ ni. ẹni tó ń gbé obìnrin wánú mọ́sálásí ẹni tó gbé ilé kéwú ló lọ ń bàjẹ́ gbogbo àwọn ọmọ ló ti sọ di yahoo yahoo nínú ilé kéwú gbogbo àwọn èèyàn máa ń mú lọ sí mọ́sálárì gbogbo máa ń lọ wọ́n máa lọ ọmọ báyìí wọ́n ní ẹja lọ lé kí wọ́n rà túnṣe tó wá débẹ̀ wọn ló kó aburú lọ sílẹ̀ láti lọ tún wọn ká gbogbo àwọn tó yẹ kán máa ronú pé báwọn ti dẹni ọlọ́run báwọn náà ti di wèrè olówó ẹ̀wọ̀n mo ṣe pé wèrè olówó àwọn náà wá ń lé nítorí tiẹ̀ nígbà tí wọ́n dé táwọn ẹran pa kọ́dà pé kí ó yóò fẹ́ tí àwọn sáì tí wọ́n ń lò yìí mo ewé fáfá kan lálẹ́ ànáfàrà dání àwọn ọmọ tó kú jọ yìí tóun fi wáàsí lòun fi hàn wọ́n kéde wáàsí náà ń wò bí báwọn náà ti ní fíìmù wọ́n ti ní fóònù lọ́wọ́ táwọn wo fíìmù wáàsí ni wọ́n kó wọn sí ká wò lórí fóònù rẹ̀ ṣùgbọ́n ní kálukú gbá ah, kí ìwọ máa rò pé wà sí lọ ń plé fún wọn torí dẹ̀ tí ń plé wà sí òun lórí gbogbo dẹ̀ nǹkan ní ó tún hàn sí wọn ọ wà sáré tẹ báyìí wọ́n sì ti rí kódà rí ìdíwọ́ tó rò pé kọ́mọ́ rí lọ tó kó bá ọmọ yẹn dáadáa ni wọ́n sì gbà lérò wọ́n wà á rí tí èyẹ kan rí ìyẹn ni wáà sí ọkọ ní káwò ẹ̀ wà ní ọkọ̀ sí wọn lọ́kàn mọ́ èyí tí wọ́n sáré rí yẹn kò <laughs> làwọn náà ìjọ tó bá ilé rí fóònù tó ní íńtánẹ́ẹ̀tì báyìí tí yóò ti há apá fún àmọ́ spread láàrin wọn ààyè ọlá tí ayé ẹ̀sìn tí wọ́n wá lọ fẹ́ bàjẹ́ ọba ti gbé báyìí nígbà tó ń ṣe lọ́wọ́ ò lè jẹ́ mùsùlùmí o mo sẹ́nu kù wọn náà ti máa yẹ ọ jẹ́ wọ́n máa rí dáadáa tí èèyàn bá ní ní àwọn àwọn ìtọ́ba ẹgbẹ́ wọn lábúká tó ò tí ìrìn bọ́ mbẹ́ gbogbo bí tí yóò ti spread dọ́dọ̀ ẹlòmíì tú ẹ mọ́jọ ó ṣẹlẹ̀ rárá mọ́jọ ṣe torí pé tẹ́nìkan bá ti lè kọ́pì rẹ̀ lọ́wọ́ ti ń ṣe báyìí wàhálà dé gbogbo ọjọ́ tó bá ń ṣe ilé ayé ọ̀nà ọmọ ọgbà ń bẹ̀ àfa wa ní ìjákun ìjákun ee ó mà dọwọ́ yín o wat-tawbatu ma'rudatun ba'du ọlọ́mọ̀sí ìgbà tuntun bá kò tí ì yé wọ̀tọ́bọ́tú màárúbọ́tú bàájú. Ee, ọlọ́run mẹ́ sí ń gba tútú bá. Tọ́lọ̀ ọ̀bá gba tútú bá má wàhálà ní ọ̀nà méjì ní máa ń gbà ṣẹlẹ̀. Àkọ́kọ́ òun nígbà tí èèyàn bá ti kú. Máàlám yọ̀họ́rù bírò ànábì yóò gbọ́rù tọ́gbà àdínkù. Máàlám yọ̀họ́rù bírò. Wọ́n máa ń gba ẹ tètè túbá o oòrùn tó yọ níbi tí ń ṣe kí ni o ti máa wọ̀ sí ilé ayé nínú àmì pé ó parẹ́ ni pé òòrùn ó yọ níbi tí ó wọ̀ sí tó máa ń wọ̀ sí tó bá sì ti yọ kò sẹ́ni tó lè túbá máa ń gbà wọn lọ́wọ́n nígbà mọ́ ilé ń júwe pé if kò wá ká mọ́ bẹ láyé àwọn ọmọ wa náà lọ́dàkú kó sànú wa kọ́lọ́n jẹ́ ṣe dáadáa pé kí dáadáa pọ̀ nílé ayé títí títí ọlọ́mọ yẹn káwọn kìdìrí jáde nínú ìrántí wa ó bá di ọwọ́ ọgbẹ̀yìn ayọ̀ ọlọ́run àgbà ní kátẹ́gùn kan fẹ́ gba ẹ̀mú gbogbo mùsùlùmí torí bàbá kan bá mi sọ̀rọ̀ níjọ́ kan ẹ̀ kílà ń dàkún mú ìbá àwọn ọmọ àwọn yìí náà ni ó padà sí kìdí torí pé ànábì nílẹ̀ ayọ̀ bá parẹ́ kò ní sí mùsùlùmí kò ní sí mùsùlùmí wọn mo ní á ah, uh-uh, ẹ má fi tàwọn ọmọ tí ń sí inú mi sì dùn ní sọ fún bàbá àwọn ọ̀rọ̀ níṣẹ́ wáyé ànábì ní tó bá ti kó kú díẹ̀ tí ayọ̀ parẹ́ tí wàhálà bá pọ̀ gbogbo tí mùsùlùmí bá wà lé ayé atẹ́gùn ká lọ́lọ́ ní ọ̀sẹ̀ tí ó gbà ní mùsùlùmí wà ní kú àwọn èèyàn jù yàn bú lọ èèyàn ní o èèyàn bú ànábì la taqumu sa'atu illa ala shirari an-nas àwọn èèyàn bú ní òkú ilé ayé ìyẹn mi pé kò ní sí káàbà má ìyẹn pé kò ní sáwọn èèyàn dáadáa ìbúlẹ̀ lárúbáwá kí ni ọ̀wá dédé ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan yóò máa ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ òun lè yàn òṣègbọ́dọ̀ wọn kó ń ju wá sí lọ ẹlòmíì ò ní gbọ́ ilé torí wọ́n ránṣẹ́ ẹ̀ǹfẹ́sà lọ sí kìnnìkan mẹ́sà lọ sí kìnnìkan rárá àwọn nǹkan tó gbọ́dọ̀ gbọ́ yìí tí ó ju sórí rí tó àṣepá àwọn ìran dínà wa tá a máa bí pẹ̀lú ògbó ọlọ́run ló jẹ́ ń ṣe ẹ̀sìn kìfìrí tó bá ka kókù bẹ́ẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá lọ́wọ́ mú jáde pé ẹ̀yin ẹ̀kú nínú ẹ̀yin ẹ̀kú ilé ayé báyìí táwọn báwọn èèyàn bú torí pé ìparẹ́ ìpakúpa destruction tó lágbára ọlọ́run fi palẹ̀ ayé tó bá kan pẹ̀lẹ̀ ayé ó parẹ́ kó tó wá yẹn túbú ṣe ilẹ̀ ẹ padà sọ́dọ̀ ọlọ́run torí pé ìgbẹ̀yìn máa ṣe lọ́run kò sáǹfààní ń bẹ́ ọ ọlọ́run ọ ogun tí ó sọ lẹ́yìn ẹ̀ẹ́n tí ó wà máa ṣàlékún ìmáàni wa tí ò ní ṣe wá lẹ́lẹ́ṣẹ̀ ọlọ́dàgùn ọba ṣe rọrùn fún wa àwa àwọn òbí wa àtàwọn ọmọ wa náà àtàwọn ìyàwó wa inna waliyyu dhalika al صلى الله وسلم على محمد وعلى آله وصحابته أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته